وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وصحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتبدي الله تبارك وتعالى كموعدك ربي alege kẹlu rọmọbáni kẹlu ẹ̀ọ́dọ́dọ́gbò yọ́dọ̀dìlímẹ́lẹ̀ yọ́gbẹ̀gbà yọ́ mẹ́fà òbí hijira níbi sallallahu alaihi wasallam yàṣọ̀dírí parí oṣù june oṣẹ̀kẹ́ parí níhu inolu owó yọ́ méjì ìfọ̀dọ̀ 2015 inṣáàlá akwa nípa yí súrọ́tù núù súra yí kàláhù adùsòrùká adùn annabi núù aléhìsàlám súrọ́tù núù aya kìdéhùn ṣáyá ogún yọ mẹ́jọ súra yí ma dúrọ̀gú ó jẹ́ ní dọ́kí dudu kaya yuru de hun odo anabi nu hudu hun omole omole ma dudu ko ma duki suratu nu allah ta'ala kawani inna arsalna nuhan أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تبارك وتعالى يا كان وابقوان سورة يجري كما سورة يا نبي نوح عليه السلام سورة يا نبي نوح عليه السلام إنا أرسلنا نوحا إلى قومه يعني أتوشي أواي أواقوان نبي شاكر بابه جامعين awa kwa nabi nuhu ce akara babu muyi an anzir a aba ko jele akawon o je ka po kagini luke ya hugo eti min qabli an ya'tiyahum azabun alim do bata ka azaba ki akara buma azaba yake betuma awwa ngola nya chuma wazi kenya kawma yigide iguji Eh, sunna yi Allah tabaraka wa ta'ala da balki shaci tani yanhi wa ma kunna mu'azzabina wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula ina ma da zaba ngoja dudan amma da zaba karbe ne dun shi ne ba kuma wani shekpe akarba mu ne ma wuce lejeru ma kuma ma gbagani ma yaghị edomachi anaza abachi aki ma uche jeruma kuma ma gba nke adịtaza abalị yenwu allahu atini da zaba an ibu yanibi nuhu alaihi salam amma da kwata ka zaba kiwa ba yanhi an anzir kauma fabo ya e, ti kashi ma wazi da kwata ka zaba la kiwa ma anabi nuhu alaihi salam iya hesitate idere man erere kojo na doda ule unshane wazile shini lifiu kola ya kawmi o ame abumi o ame abuja nei ame kuma shehumi abe kuma ma shehumi tonekele atulubule atimotome atugujume inni lakum nadhirun mubin omi kudai asu fete jugede musemume mamu mi si onu seme mamu mi si kumu do nu si akere bu me abajo yi ujo le un na ajeru me nga bo nga to ini ni ola uje un ene wa ki ene ki pe je enwe aka ku ke kan wa ani ibudullah ninu ka ma ini i na ka o me ku me ra rojo ojo me wa ki wataku me tu ko ojo merai bi bene bene ru tani tani tako wa wale maliga ma ngudi me machini bebo uloko gide iko uloko lele ma ajuju ma ti ibada yi ma ya ti sebo uloko bebo enu ma ti bebo si bi gwa bebo yoko ma ogule ma na ti baje ma ogubo worodo ma na ma na bikponyu ma na adịgogo ma wee machi ee eh, ogwu na ame aka wee damele mkpa bebekọ ihe anyị n'eme ahụ ya chukwu achọ na enu enwechita gị amụrụ ogwu nwere ogwu ogwu eju eh, e ha ebekwa ya na ka ogwu chi mame amogwo kanyi kanyi amada ha oye mama libi amogwo butu butu emama emana ahụ modu egbadun ma mkpa bịa mụ yewu n'ugwu na yewu yẹ̀yẹ́ àti ene ẹ̀ náà tàbá àmúnà àlà ẹ̀ngajá ẹ̀ ṣékù yàkù yìí àmúnà ìyá kìíṣẹ́ bọ́ ya yá ma akọ́ yọ́ túnmá ilẹ̀un mamọ́ ma lẹ́dútọ́ yọ́ ma a ma mẹ́dọ̀ ma rú ya ya ìbílẹ̀ ma ẹ̀yìn kùmà kalẹ̀ àti ní ìṣẹ̀rọ mọ́ ẹjọ́ ṣoṣígì ẹ̀lẹ́gbọ́ tọ́ àmẹ́wé gidẹ́ ma

màá tsokọ̀ ọjọ́ àmọ́ ẹni kì í múdà ajúṣe ọjọ́ rú mẹ́yìn wà á ti ó mẹ́jà níbẹ̀ nílẹ̀ ṣẹ́gun máa lè bọ́n ṣe àdàdùgbà wa yàgò fírí lẹ́kùn. yàgòfin lẹ́kùn mímú dùnú لو كنتم تعلمون يغفر لكم من ذنوبكم شن كما تالبو مراروجو كما تالبو نشن ميجلي ميجلي ewa jili kuma anya je ewu ya jili kuma anya je ṣeun kuma wàrẹ̀ ọjọ́ rẹ̀ ما هي نتيجة الطاعة ما هي نتيجة العبادة وتقوى الله ما هي ثمرات التقوى وثمرات العبادة أما ونياشي اللي كون أجي أبادوكي أشع لبوجو ẹ̀wọ̀n yá yá ṣe rìsọ́ọ̀tù tẹun ma kó náà ṣùkọ̀ ọjọ́ ẹ̀wọ̀n ẹni lánẹ́dá ẹ̀yà nẹ́dàbí tọ́ ilé ó jíkà kí ní yẹ́kùfẹ́ lẹ́kùnrin ọjá dùbà wọn mẹ́tẹ̀ẹ́ ẹ̀tọ́ ẹnigi nàíjíríà ò lè bìrò ànì ẹjà léjì ẹnigi nàíjíríà ò lè bìrò ànì ẹ̀dìsẹ̀ká kẹ́ẹ̀dìsẹ́rẹ́ká kẹ́ẹ̀ṣà kárù kẹ́ẹ̀ṣà rẹ̀ ọjọ́ ẹ àlàmìrí ẹ kẹmáàdẹ̀dẹ̀ pàwúnyà mọ́nìn dabar ka nabi sallallahu alaihi wasallam ya kan abu dharr al-ghifari ya kawa kinihi wena cha wena che yolibe biene wattabi sayyi'ata al-hasana tamhuha ena che yo turukenyo kina cha ite biene eyo eyo na lebe biene ba iru palu ana ru palu yi eyo na lebe biene ina ke biene palu yaghfir lakum min dhunubikum mena lebojo ọjọ́ nádù lè fi mẹ́bà wọn mẹ́ wàyò àkírìkùn aláwọ̀ àwọn náà tẹ̀dù yíwú mẹ́gẹ̀ ìlà ajẹ́lì mùsẹ́mà átẹ́gbà èkó ń kìí ọjọ́ kọ kúmẹ̀ ẹgbẹ́ kàdé ẹgbà lọ́ọ́ yá ṣọ̀dù yíwú mẹ́ átẹ́gbà lẹ́ ìwọ̀n ìkàdù mẹ́pa lógẹ̀ tó ṣeun kó ní wọ́n tàlẹ̀bọ́ ọjọ́bá ọ̀rá ẹnilẹ́ àjíjì iná pa àtàwàlìbírọ̀ wọ̀sílẹ̀ta rọ́hìm àlẹ̀bọ́ ọjọ́ ẹ́ṣe ukọ́lẹ̀yàn ẹ́ṣe èèwò ẹ́ṣe yìzádù bí ha fìlúmùrì àfíìkà ìyá jẹ́ ọ̀rá ẹ̀wọ̀n kí bùtẹ́wọ̀n tó dá níbi sọ́lá alẹ́sọ́lámà ẹni sílẹ̀tù rọ́hìmí tẹ̀zíìdù fìlúmùrì èèwò ẹ́ṣe báà ya jengo rayo na ajiji ya jengo na anu kokwa kokwa ile ya jenga kile kiche tabaki te gbadu ewe ya jengo akele kiche tabaki te iya jengo akanya gi anwolo ka okerebele alibo ojo jile ingo jengo ojo ìmájàkà ní adọ́mọ́gẹ̀ àmúnà anáṣàrí ẹ̀pẹ́ ìyọ̀kẹ́ṣe ráyẹ jẹ̀dí ìgbọ́mẹ̀ àtàmà afẹ́bọ̀ ẹni ráyẹ ẹ̀bù tó jálì ejúgbé wọn já dédùmú nìyí inna ajalallahi a máa jẹ̀lẹ̀ ọjọ́ aláwọ̀tàbárakà wata aláàkì akọmádùn bá ìdájá à ṣeun kìlì àmẹ́bà láàyò akar máa wọn àbùtọ́ wọn nìyẹn لو كنتم تعلمون كان كيما ابو ميجو ولا غريت ولا ميجو بيتي شيء ميبا قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا قال النبي نوح عليه السلام وازي كوجوكا دي ياجي ìhùdó ọjọ́ jẹ́ ìsàjábàdá àwàtà rọ́bìhì ìhùdó ọjọ́ ọdún ìhù jẹ́ ságìlì tó kí tàkó ya yá ìbá ìtàmúnẹ̀ tí ó kúmà alìbọ́jọ́ ábìdé kí tàkó ya kámọ̀nẹ̀ kí alìbọ́jọ́ wáàzì dúkìá ṣe yà ṣe ìyàyìn ètí àmúnẹ̀ rẹ̀ abúwáàzì máa yìn ó ọjọ́ ọdún mi إني دعوت قومي ليلا ونهارا أجو واجك يا كوتي وناتي يودو وناتي يوركا وناتي يودو وناتي يوركا unakwada bomi odu unakwada ma oroka tabalu kana ko edu ka kunya dumale woka waji ojo juma ati e anwa ya no yilar

anakisi onye bụ ọdọmọba mana achọ ma ọlụta ihe ọmụmajọ ma achịcha siri ma achị ategba uruduka na ana nena ọmụda tikiti enwu nke achị ogele inegba duku ajima na rulenin odo uche ka uche ibe ira ohun ma ya arabu wa ajimite ma ni turu no ma gbo no abi kuma ma wa bebo ma ya ma ya ma ma na gbo ke e ma we ti ma mi imi da so iti ma pe mi abayo yi e. eye wa gbo no ye turu ko ke egbe e un di alu lo ti re je ne yu ya kuma de eto o emi elugo tura mi ko wa yi igbogu ma ce ne bene aba mu na ce kotere imna igbogu ma ce ne yo iranga mu na arabote nibi nuhu on ce yodo wazi ne on ce yodo ki chana wazi ki chana ojo yeje dale ni wazi o ga jo ojo amu na eye gbonu iranga me ara ah won gbe do ojo e igbo ebo apaje ajo apaje ajo wazi o ta newu aja ya ngwa kolum olùmọ́mù kìí mọ́ṣálásí ìtẹ́kẹta ọmọ aka àgbákọlọmọ́wù ọ̀là kàkà kìí ṣọ́lá abíwọ̀ adánẹ̀ yíò kàkà rẹ̀ o kẹmánù màtí ìdákẹ́yìn bọ̀ ẹ̀bọ̀n ẹ̀dá nẹ̀jẹ̀ àti wá yìí òun gú ìwà péyépi ọmọ ha ya kuma gini ole igbo ba mu kikwa na me iba ya ko wani ga ci waji ba ma miki didi yana yo inna lillahi wa inna ilaihi raji'un amma pagide we amana na tuli amma pale ne giliowo ki agwa ne ene giliowo ki agwa ne ki ani tire ni duba ki agbalbarka qur'ani idi humanu

nke onye la nke obita tachirigili ngalali enegicha akpa ga ya adị ya wani turu gị netiri kurani gị kurani ma ya egbonwu ni kima nne nga ga ya netiri kurani ni ema bi yuche ne gbadu kuma onye achọta egwu imudu nga achọ dili kpokwo nga ata achọ na de nwụ ikwere kókù tí ní tí kókù mú ikú wee ń hásí mọ̀ wẹ́ ajìmọ̀ ọ̀dá anagbọ̀nà kẹrẹ kó dá ikúkú ẹ̀rẹ̀ kókù wú ohun yà ájíkú ẹ̀rẹ̀ ń ìjì mú ìyà ikú ya ma ya gbọ́ ẹ̀ ahahai yẹ́ ni ẹ̀ẹ́yẹ́mẹ̀ ẹ̀ ị nínú ga gbọ́ ẹ̀ dàdé ene gị agbịga ala akpụgbe gbaji ogide ịba onwu cha akpa okpokwu gị aṅụọli onugo nwa chabakwa inna lillahi wa inna ilaihi rajiun enga bigwo mata ma ede amata amata achaka nene bi ne aba awo ye aka ma ne age na ya ba ene na dira alge alge ade fe ndole yo ene no ne bi ne ba ma ye ma mu we du ko ba e ka ke ne emegokwu na agwụ o na-elekwuta na aba yamaja kacha chọọ abi m na kweshe n'egwu karakta lije kali bụ union ya lije ni olmamu ya ni e na abi ya lije nge achọ tukwene ya li ma onye tiri na ugbo kwu ene ya li line ate ya okulu ebe ma yonu amalita ma ma o ma yonu amatugbo gene ogele ma aka yi ene ka ma yonu ya ni ene ya wee ga ga-eyi we eneghị ga-eyi eneghị ga-eyi takọ ene ka kwụja e, ma na nkwadago ihe ogwe agwa ka ee ma ma ebe a eji nga atịnị nọ ajụ urikwu oyi agụmegwu eji nga atịnị nọ anama edajire ee achọ abụka ma achọ ee ama ya lile nga agba ogbo eto ene ka eji nwa agba

gaskiya alka mai kawo ya da yake lamba jumomi ina jo kun gali juma mai un ali ina jo kun kwele kun lele juma ma kwele ama kare kare yalin ama to juma ne e gbadon mo e emda e e, e, e kwele juma ma inna lillahi wa inna ilaihi annabi jaba ine ne kuma tete ga ki acho kata yo acho kata ya acho okula mu sukata ne tude ne ga acho ojo jiba onugulu ngulu mam je ma kwale un un woni de tene de ni ne tudala bok ma macho ne ba oyo oku ma ya ba ene du bitu onwo kuma no ene du macho macho onwo kun ameku me ne no oku ba meke ka ol mam gon mem du shi waji nga be gidu bi me ni abo ne ba ira mi yume gorob me me de ne ka du ane mi aka ma o kama kwa kama tegina kwa kwa bo ma bo ma no ko gani ma do kuma tane ma ma cho to hmm. gele me me yi me de o me aji me awone abo me kidolo ko bibobo me le ke kere bo ko mai me ene ne ke hola mola ke ame muda ti an gele anyi e wa yo yo na to ile ene ne ke ko na ge to dala un allah tabaraka wa taala o anabi nuhu alayhi salam yana ojo onge jaga na da bungu iranga mara wa inni kullama da'awtuhum wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adanihim جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا نعم وإني كلما دعوتهم الله أبدو كدابو مجدهم أم كنادو ما يجي شما كيانيفا ألفو شما كيانو لتغفر لهم نادو ما أكو يجي يوكيدو ليه ما باوما mẹ́yàkú mẹ́yàwọ́lọ́ mẹ́múdè mẹ́kúríyàn mẹ́mẹ́ ìṣẹ́bọ́ mẹ́kúríyàn mekona ebegwu eji mekona adụkoko adụkọgba na uchilu iwe ọgba ịta ewu ṅụọ yi alali eogelelu mekwona mekwona ojoji na ịkpa ọka egwu eji imi rụọ agbọdo amegide ọyọ tenin ọlakwara aka ere kemdụba anwụma webechi ọjọ omenwoche na-enwe kaba ya alụ asọbi ahụmpi adani ọmụọ ma ma akụ ma akụ tinye tii ọla ha dị ha nyinwuma masị na ịgbọm ja'alu asabi'ahum fi a mamo mo ma ko mamo ko tunye tima wastabshaw thiyabahum mango ko ma che mama nge oje je akini ma ko tunye ti ko ma na gbola le ko ba mango ko che ma che mama on ko tunye tima ta ma do ma do subhanallah ma ti ti ne gbe wáyìí etí ẹ máa gbọ́n ẹ̀ẹ̀dáwòn tí ẹ máa gbọ́n ẹ̀ẹ̀dáwòn tùdálẹ̀ máa ní tírọ́là máa ní tírọ́là adébìnú hù dídí mín wà sọ́rù máa hẹ́rẹ̀ dáni àsọ́rù tẹ̀ṣẹ́dẹ̀dú wọn hàmàkú fìlìkúfìrì tẹ̀ máa dáwó fìlìkúfìrì ọjọ́ máa dágó gbogbo máa dágó madago yere ma ba ne lepo uja kana duma gbogbo madago le madago wastakbaru ma ngo ni istikbara ojihi ni ki manolan mo ma ojihi ni una kulumi una ina ma bu mi wena buta bu gele ku bo ene na tewa ka mi mo ka yo ka je mi ko aji gbere mi mo ru bo ma jo aji ge de ka na gojo oyo eju eju eju ma peru yẹ ọjọ́ òjò ẹ̀jẹ́ kí mọ̀ akùnmíníkẹ́ sí mọ̀ mi ṣe kí o tọ́ ثم إني ma te ne gbọ́ra mi jihara odo duma na a odo ejugede yalu shi ni duma ti odo ejugede eyugbe eju máa yí ogbó máa mọ́tẹ́ yọ ohun agbákẹ̀rẹ̀ fún máa ṣe ọtụtụ tá máa galùkù dágò gbá máa dágò mẹ́ẹ̀nu ẹwọ̀ ọ́n tẹ́ nèmi máa ihe kẹ́ àbẹ̀ àbẹ̀ fún máa dojúgbò méjì ẹ́ ìyẹn ẹ̀mọ́ góòdà àbẹ̀ kí star àbẹ̀ atigile onwe ya mụọ anyị bi ina alhamdulillah na amadu wa ina na amuju go tele ko ame amere si e ologe ko ene ide amana yo akona alkamali kewa wa anyo ba em do lo yo edu dai ni wo kama ngote won ko ayi dai weji be no ba amana na sine ko ju gbe ko yun oye da outuhum jihara odo ejugede ejupe yu yalo wejini la karaba melege ojo ọdụ nga kai method ile ma ngonyo ngawlo ko mune ka go thumma inni thumma inni a'lantu lahum wa lahum thumma inni a'lantu lahum o allah udog de o ma gogo godu ku marama ota na chine duma o amebe omi o medida ka memori na yon kuma kona ewa ibon mekona na eche ni kuma mala odu choka ni emiro mekona kuma kokesho ola ni ojeji mekona nkene ne kinya tene ye gwon oke ye mekona nduru kene ne kinya no ko kuma ya no ya le ya halali wa lahum israra ala wọ́n jí ni wọ́n kà ó máa yẹ ẹni wá akara iye o akara gba ẹyẹ ọjọ́ ẹ kó wà nìkẹ́ ní tọ́rọ̀ kata àti ní ike kàdá ẹ òdọ́ máa kọ̀ ẹlẹ̀ ẹ̀hún kìdé òdọ́ máa kọ̀ ẹ̀ máa kọ̀ dán wọ ẹgbẹ́ ìgbọ́ta kà

mayangu ọlẹ́wọ̀n bó kàtí táàtì ẹ̀yẹ̀ má gbọ́ ní ẹkù lẹ́lẹ́wọ̀n wọ́n lè kó àkà ọmọ rẹ̀ kàkí ẹdùkù mẹ́tí táàtì mi ọyẹ́ wọn àwọn ọdún bá kàmẹ́kẹ́ àkọ́ ìsẹ́kùfẹ́rún àbọ́kù mẹ́tí ka dún bá nínú ka kánà kọ̀ يرسل السماء مجن جنا بابا استغفر الله العظيم واتوب اليه استغفر الله العظيم واتوب اليه استغفر الله العظيم واتوب اليه اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي fa innahu la yaghfiru dhunuba illa anta onda kuma tina astaghfir la ilaha nga kale anabi no yani taw me kini sha astaghfir la gida istighfar me wonyu gaga gaga gaga kuma kini shi ba yursilis samaa alaykum midra o yali o yaji o ya po sherume ki asini asini wurwane mm yursilis samaa alaykum midra

meji ni ti na aduba to gojo me wonu abale ba o ya je mo mi ya lo obilege ene ki ti imam ife o abara kene ki ti onu ife o me ka mu ne rubi me lo te ko mo me yo me cho idi me lo to mo al musalla me lo to bo me cho idi yoruku me ya cho me o le se me akonya je ku me gboko bojo ku me kanga ko le video ku me se bojo ti mo do ba won me shan kuma je kuma shayi yursil samaa alaikum midrar Allah tabaaraka wa ta'ala ya ya ko ya le sherume ko mi Allah me ko mi le ma woni do onu be ويمددكم بأموال وبنين ويجعل لكم ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ọjọ́ àgbómi máa lọ martin àdúbá martin àdúbá yà yẹ́ mọ́ mi lọ àmá ó yá ní àyà ọgẹ́lẹ́gà ajé ní omi máa lọ àmá yóò mi máa kó rú ma ajú mátàlì yìí oríyọyọ mẹ́lú ẹ̀hà ẹkù makúmádù ìyẹn kùmá makúmájọ máa yá ilẹ̀ bá máa yóò mi abẹ́ máa yẹ mọ́ mi kí á lọ yá ní ilẹ̀ ní ibi

ene du chenku makolu mi juba chenku na ajumi ne du kibe amado ma ajumi nin hmm. ogbodu apa ko ka yo ba ene du kibe wa ene gba ka ajumi chenku mu du ne ila ba gba gị awa tu edo gede yo na omi mu odu to yale te aje gilo e o yo e yo mi gede lo sanu wo e nu ehe omi kyominga yuyin kyominga yi tukwe kamulo da da agwe ko ma da agwe ogade ma gwe ma gwe tali turuke da dokado mi ko mi gimu dadi ene duki kodo e kaje bayani to abayo e don bon turuko mi gelo yo ye ma wi kam ame mi ko yungu ko nge ma gwam ko bu mata ko mi gelo enye ajiro mo ko mi ayuyi aru aru ah ko mi ayuyi ene ki bi block we to blọọkụ nwụle ịa gbiti mọla neta igbiti ate n'omi ama egiche tọ ije ya ite na ekomi kita neta abi blọọkụ gị mate na ekomi kita neta ya jere ọmụ omi ya yuri ene gị n'ozuna ka mụ na ya na okozuna oyo okozuna e ya wa ha ha iwolu mamu na awata oyi ala ji na-eri da alụ adogome he ozuna ikwụ e ha akwụ ha tini kozuna ya e kebe tụmanwụ onwe a àkáwèrè yìí were tí ma mọ́lẹ̀ lẹ́tẹ́yìn kó mi gẹ́ ọ̀gá ẹ̀rẹ̀ bírí kìta ó ọjọ́ ẹlẹ́ jù mọ́mí ọmọdé a máa dómi jẹ́kúlẹ́ a máa kẹ́m dà ẹ̀rẹ̀ ń ṣe dá ẹwẹ̀ ní kó mi àájú yìí abókùnmà ní kà mé ìyá àdógbé ọmọ omi awọ́ta náà omi Arịrị na Megiddo Allen, obi ekweta na ayọghị, obi ekwu da na ayọghị, àmúnà omi ọjọọ wà ayẹ́rẹ́ lọ́lọ́gbó torí iṣẹ́ tó dá mẹ́wọ́n rẹ̀ tó dé gínigìnì, ama ọjọ́ ẹ̀mà àbẹ̀gbà tó fẹ́ omi ya yàtí ni káàlù túlẹ̀ gàlíyà àgbẹ́ padà omi kò tánà àbáyọ ìgàlì òpàbí àbẹ̀ àkádì gàlì odò ìdí òmúta alútọ́nà ọ̀làálùmẹ̀ ẹ̀tàbùlì ní mọ́tò yẹ́ àyíyàn omi lọ abẹ́rin mákì ní àdùpàbẹ́ àgbẹ́ ọyọ ikmọ̀ má dùdú kó yà nìmi láyé àtàmàdà ọgbọ́dọ̀ àbókìdẹ́ ìpàkúchaka omi máa ọgọ́dù àpapọ̀jáká ìnẹ̀gbà káàdẹ̀dọ̀ kàdómi àmá ọyọ́dọ̀ wọn ọyọ́dọ̀ nílẹ̀ yọ àkíní ọyọ́ ma mẹ́ púpọ̀ yídá ìṣẹ̀yìn ni mọ̀bí àti nílọ̀bá ìyàlọ̀bí adúyí ẹ̀lẹ́wọ́rọ́ búlọ́ọ̀kù ni mọ̀bí àkíní ìyàlọ̀bá àti àti búlọ́ọ̀kù ẹlómi ya akógbákwà nàbọ́ ya ogun ẹ̀ ni yìí tákẹ́lẹ́kẹ́ àbúkàdọ́ máa kọ́ yọ yẹun kí wákò yẹun kí wákò yẹun kí wákò mọ́kà ọyọ wọ́nyúta wọ́nyúta wọ́nyúta èyèyì mọ́ ọyọ́ dọ́rọ èyèyì mẹ́nu ẹgbàkìrò ní eyú fa áálún lè máa yọ yìí aláwọ̀ ṣáṣálùkẹ̀dọ̀ ń gbàmìṣe yìí igẹ̀dẹ̀ ní ní àgẹ̀dẹ̀ ìjẹun lọ tó dẹ́ ní tọ̀bẹ̀kí mẹ́dẹ̀ ní ìdúgbòrò mẹ́ ìyàkọ̀ jẹun lọ tó dẹ́ ní ètò dẹ́ ní ìbẹ̀kí àmẹ́dẹ̀ ní kadegbe egwe matinini ọjọ onugbo ne gbaladan idudududududu ìṣekẹlẹ ṣekẹlẹ ṣekẹlẹ ìmúṣà yọọrọ ilẹ̀ tó ogun ya ìpadà oyọmọ ọba mi ṣe dẹ àmì ẹlẹkẹṣẹ mẹlẹ ka tẹlẹ máa ń yọ omi ẹmọ náà lọ náà ya ni olehi duk mechi mmemme ọnwụ kama mege nkama ta agbado aje kacha abajo kama si piknik yi kama si pati ji na ejukpe yali ma je kacha abajo yo gbogbo piknik tekwọrọ ka gbogbo agụ meela agụ megwa odu piknik dị ka alụrụ kọda moto e ma le ẹni kẹ muru kẹne ma dọba ẹngọ ma nọ bẹ ma ma ama ma

ya na ya aka yo enwu kwa he na dene onga mun enwu gire chem ki alule edojo abo edojo bon ide enwu ki dake egbe bo ko ya gwo yo mi ngi ma je tonon mem da chini egbe yumo mi tabale ya otono mo me makamu ne du kuma ma je omi ko mi atane ni abule to be kama e abru kama ma trial akeju yo ko ma amul mam me kwane me kwane ama mali me kwane chuma kwane mayacho mo kuma cho orugo orugo yale wu, abato uji ni maya ho o bigulu gigide ye ma kaka de o bigulu machine amato uji ni maya ye mo agoba metedu metedu akolu yeni ni giwa pada kadu moju agini ola je pame nga kọla a ji nwe mmiri oyi enebita ka nukpọ omeko ji ba meji anụ jikete ka kachado egide enyi nita ọmọnga ajọ nga nachado oyi alinarị olu idu ka mụ na yi olu nwọta kwa olu ara na na ede dudu na-eche na eche dudu na eche na eche ebe ọgwụma anụ maki na abe na ara omi na yo ya dụọ ma ehe ibete ibete ihe ka ete ile tete ache me akịtọ ekite ile tete ache goo ama ọyọ m na-ala ma doo ojimomi onwe aba ma ma ni nwụ abịa dà tọrọ dị agwọ ya sefuru la na-achị agwonyo na afela kana je agwonyi sere ka duru kana du kana gbo ko boyu akoju oge wa ne age ame na dure ni hmm? ko na o mi dori ki lo nwa imada ale ni ba o gele nwa ni i pipe ore mi gidi to ko wa na mi goro meja kanika gbo na o mi wa ni yurisili semaa alaykum midrara memda akojo ege wa omi awa ni mume wayum didikum ya amwali ya ngo jenga mo mam ya ogya me won sirfar lego me nachi ogya ti meile kumena moma ya ti meile kumena riziki wayaj'al lakum jannati wayaj'al lakum anhara allah wa won ya je ume kumenoko to do mi ma lo menoko omi ma lo na ha uche lo itumeju e kuma ya kana ma ne ya ya gbomi yogoe

táwọn máa wọ́n kọ́pì òun gẹ̀ẹ́ táwọn na wọ́n e tó ti ó yà gẹ̀ẹ́ ẹmúdà aṣejú gẹ́dẹ́ àmọ́nà alẹ́pẹ̀ẹ́ṣe ẹnẹ́ka ṣe nù yìí dábà ya ń parukaro yà nìkẹ́ yẹ́hùn àwọn aláwọ̀tẹ́ ni málẹ̀kùn ẹ̀nà àtúmẹ́ta látàrújúnà líláhì wàkọ́rọ̀ kùmẹ̀mánìlòjìmá ebo jima watuwakiruhu medujiman enwachita mema me ma ni da goro ojo dede tiki eju me ike وقد خلقكم أطوارا وقد خلقكم أطوارا الله واشونا مي كيجي nene duk ma kini imaja nabi adam alayhi salam gani ba adam un ine yi ko ka tiji kekeji amma wa akụ egbe aka ta egbe ka eji onwe cheta ka eyo na egwu na abayere ma egbe gị ruru echu mime n'iyi ekweji ka ile emudedie ekweji ka ile eyo ma nwa ile ogele nwa le eji ko ka teji keke ni stage to stage elugo egbe ababa ẹnì kí mọ́ mgbodo ma mụọ rute ọrụ ya ate mgbodo ma mere rute ọmụrụ nyere ya te idegbo ogbo onugwunugwu ya chini mọla ni chini mọla chini ihọla mọla echini gwani idegbo ogbo obi ka yi ọjọ mọ elele dukpa dukpa dukpa na-anụkwa yo e, habe gịnị dago mahine dị biskiti gwọgwọ tatakegba tatakegba emere chi emere ka e, chi ee agwụmanị emere yi chi ee agwụmanị wele weta kpọchụ ọlụ weta ni na abajere ịwa alụkehwa egbele enige yibenu ha ọgala abajere egbakechimoto ma wele gago na omume yuha torí wẹ́n wọ́n dé ìsèjì lẹ́rẹ̀ ọjọ́ àkọ́gẹ́lẹ́ àtọ́nàmẹ́ alákọ̀ọ́kún aláòtọ́nàmẹ́ àtọ́wàrà kúéjì kó kàtíjì kékèjì ألم تروا كيف خلق الله سبع سماوات àìdẹ́ àmẹ́lì ó yà lè

àkóyálè kà tó yálè kéjì ni wọ́n dábẹ́ náà kí ni àkóyálè ìmí tí ó yálè ló ọgẹ́lẹ́ máa dẹ́wọ́lá máa dẹ́wọ́lá máa dẹ́wọ́lá máa dẹ́wọ́lá máa ó yálè kébi ìmẹ́lò nítorí yá tó yá tó akpa àwọn tánà ní ojí àtẹ́rẹ̀ ihùn ọmọlẹ̀ wọn mi akó wà nìyí apálẹ̀ wọn ọkà ló tó jíhun iye akpa ìwọ ọkọ̀ ọmọlẹ̀ akpa ọgbà apá ọmọlẹ̀ ẹgbẹ̀ ẹ̀bọ̀ ima pápá nà ìmúgbọ́dábà túbi akpa òbí apá wọn yàtọ̀ máa lù lálẹ́ ilẹ̀ túbi apá mẹ́wọ́n lẹ́yìn ẹ̀yìn múlùbí apá yìí tẹ́ mẹ́wọ́n

iyu a ka ngoli ge to u ya ibi idi ngi shinu yo lamain tibaka opata opata وجعل القمر وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا الله موجودو imudu gwe o jali ìmúṣùdú ìmúdùgbé òjálẹ̀ tó dálẹ̀ máa nìyí ṣeun kẹ́ ní ìlàwò gbókẹ̀ ẹláwò bá ṣe òjálẹ̀ ilẹ̀ ohun ẹláwò amójálẹ̀ kìbọ̀bọ̀ pakúṣáká àwódé amójálẹ̀ dúkìbọ̀bọ̀ pakúṣáká àwódọ́nú àmá òòlù ọgẹ́nẹ̀lẹ́bì tí ó yálẹ̀ e oyale kele oludomon gbogbo abe oyale kebi ma oludom ama uha ne olu alukemaki ya ga ne oga ne mi ogele odunwu de aluke ahua ne ka aka jo ya ne mi ka na alu ha ne wi ogele ufa ne ngboki wo mole ogele ahun da bi fa tu bi alu ya ga ne to gba ya ga ne tu bi se to dara lawo ye ni waja ala al qamara na nura ma motu dugu yale emudu hana ngogo mu yale pakochaka wajaala alsamsa siraja ogele ya ngom moludu ka du chemutula ki afane gboduk ma kinihi ujale takade gboduk ma kane takade olu tukete nje hana ngomuda yaluda pakochaka والله أنبتكم من الأرض نباتا والله أنبتكم aláwùtà ààlá òun gbò mẹ́yẹ́gbẹ̀ yìí òun jẹun mẹ́ fùdúhù yìí mínẹ̀lẹ̀ arúbì nẹ̀bátá ìhà nà ìjẹun mẹ́ fùdúhù yìí òhùdú ekùnmẹ́ fùdúhù yìí bá ahụ kàǹtẹ̀kì má nẹ̀gọ́n abọ́jú máa ná ihani mama mepio idu ma mu da manye pe ma mi kete idu ma mu da manye kete ohun ipe ko wo nei ani bi adam aluko jojo na nwi ba ohun ni moton ene du kete ko kewe ile ni ine gba ke fa me ine gba ke tata me ine gba ke wane me ine gba ma de no me ama ani bi adam ma du no ma madan iwa ma madan itata ma madan iwana ma madan oyo ki wi le oyo le ni tuwu yoyin owu yo ise adage ile olukete lẹ́tọ̀jọ́ kí àwọn àbáyọ̀ yìí ẹgbẹ́ kí àwọn alẹ́ náà di títọ́ ìgbàlẹ́ ẹni yá adẹ́yàn ohun ìgbàlẹ́ òun ànàtàgẹ̀ ní àníyẹ rẹ̀ ẹni agbèdùmé yìí wọn atáwà ẹ̀rọ atáwà ṣàkáhùn tó dálẹ́ náà rí lẹ́wọ̀n ní na ìgbà ṣokúnẹ̀ dágbòdù ní adágún ehudu ọla aka ike ma negon nwa onye onye ome hudu okwe ahụ ثم يعيدكم فيها ويخرجكم إخراجا ثم يعيدكم فيها abudukɛ kpɔkɔ ya ni maa ɔ dabi kome dabi te hani alo lɛ masa itɛmɛ te hani ɛliku mamedu yi ɛmaa kukuma de yi ni ɛhatsɛ e nya ni ikɛtɛm dabi te

imudu nada enwe nada tenwo yodu seyi ojo male dun nada te male dun nada tenwa e eh, o ye wa ga yoji un ga jale lazia lazia akunya aluche kama oja ni لتسلكوا منها سبلا فجاجا لتسلكوا منها سبلا فجاجا ترجي انك دوقا جوجو اكا ọna ka elito ana igbo meedo na omune onileja na kiji ma elitu meedo na omune onile meele gbogbo oya na kotonu meedo huri tasiluku min ha turikije ku menike tokpa oja na yi fi jaja amma ona ojojuji ku menike litugbe kuma ojojuji قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله من لم يزده ماله وولده إلا خسارا قال نوح علي بن نوح عليه السلام imam dàbí àmà abọ́jọ́ ọ̀lá ìwọ̀n wọ́n kàpá imam dàbí ojú ọ̀lá níbi nuhu aleyhisselam èyí kùmà àdọ́dọ́ ohun kí sóra kìdẹ́ yìí nuhu yẹ́ ni ọjọ́ ọ̀lá mi takpapọ́nù ọ̀lá omi pábómi ìtakpapọ́nù rọ́bì tó ọjọ́ waji ihu chekwa menwu aya ya be bọbọgwụ na aja awajo yi adịcha emiri ụbọbọgị na aya o ya bọbọgị ụkalụ makọ ụka yodo ụka ụka ma n'anya ọgbawo inahum asọwu makwa ma mita mẹ́lẹ́m yẹ zíríhù ọjọ́ àbómi ẹ̀mẹ́nẹ́kù máa lè bọ́ àbáyọ yìí àlèbọ́ ikù máa ṣe ibá ẹ̀wùn múnẹ̀ẹ́kà máa lè bọ́ mẹ́lẹ́m ọkọ máa lú ọkọ́ ma bá ẹ̀yìnlẹ̀ ní kebù ma ma lè zínà lẹ́m yẹ zíríhù

maaluhu ọkọ abẹ́lẹ̀ àníkẹ́sẹ̀kùn ya wọ̀wọ́lẹ́dùhù ọmọ abẹ́lẹ̀ àníkẹ́sẹ̀kùn atọmama atọkọma àkàtàrà àtọ́mọ́má àtọ́kọ́mà ohun mụ na àmúnú màálẹ́pàmọ́ nẹ̀yìn ma ji màjálẹ̀ wọ́lẹ̀ ومكروا مكرا كبارا ومكروا مكرا كبارا ma جانب له ما كبي ما كبي مكرا

mayato munen ama yarudo ge ogan le saddu saddu nasa ani dini bi haylin wa asali bi shata ono la du makran kubara plan ola du o ma ne pa ni binu o ye na mu ne nyubi ba ni binu te kuma ile bo te kuma de on bo so ti do ya hun ma de on bo ya ni binu di ne kuma ye le ba ni binu hun aba kan ya tabali ba ni binu hu to waji igba ani binu ya ti ni ki apo ogun ri ja ka apo ogun ichun nuhu lere gaa a chịwazi mgbe odu ka m na-ejo ikwa adago ya amaghị ame agba nwa akọrọ ọjọọ nwa ameghị ọjọọ amenitiro nkụ nwa ojo ojo yọrọ ame miti meyi onwe ka gba na nwe kpa mekwu bịa nụ ameghị anụ nkụ nwa ọla ha mekedo ọjọọ ya achọla mụ na-etọla la nenu lala onwe atịnị ka ha mee ịka kpakwụcha ka ya onye ni ame agba mana yi nwe emi ha ile ma yi ha anyị na-ekwu mi alụ ịdaghị m dọbata ma ẹ̀mẹ́gbé ẹlẹ́gẹ̀ náà ọlẹ́ máa yùn ẹlẹ́ni hmm, oko gbogbo dú àmà lèmẹ́ oko gbé kàmẹ́ àwọn odò gbókà mọ́gà máa yọ mọ́gẹ́ dátà nìkọ́ àlèlẹ́ ohun ngbò múnẹ̀ kọ́kọ́ wọ́n dágó ìjàkà ọ̀nà wọn tó ìgẹ̀ náà

anibi nuhu alayhi salam ọjọ́ wọn ṣàjọ́ máa nǹkan ọmọ ọmọ ìhùnkù wọn bí ohun ṣàníbi ọjọ́ ọmọ ìhùnkù tí pẹ̀kẹ̀ ajẹun gbéhùn kí a ṣùwáàjí ajúṣọ́ ọjọ́ ràmùnẹ̀ ọmọ wọn bẹ̀ káàkiri ọmọ ìhùn wọn dùnú òdì ọkà àbí àánú tílì òdì òtá lálẹ́ rẹ̀ ẹ̀ àti ìrìn àkẹ́ àníbi rẹ̀ ṣe òun àṣìyí yí òun abakene kede malimi ngijeyi amoma ubolu majaro alali mani ne ngata kuma ko chokara tun eda ko kuma ti ja amoma uyomo tama um, ya abe di ya nga inga malale ere amoma ele ya ni ke kama mele ido maka igbo mama gbo ge ni ya ji chungun gunu ga yo ido maka gbe ya yo ma yimele ro aba ya mo bo yugo yo abdu ke du go dala aduwa ni na na ji

لا تدهن آلهتكم ولا تدهن ودا ولا تدهن ودا ولا سواعا ولا يغوث ولا يغوث ويعوق ونشوا ولا يعوق ولا يعوق ونشوا ونسرا ويغوث ولا يغوث ويعوق ونسرا ولا يغوث ويعوق ونسرا بالسين لا بالشين ينهي وقالوا بوجهما ينهي لا تذرن آلهتكم واجب أمونو دوناري أمونو إيهو ما مدادو ألقى نبنو واجب تكوا كتاتي كتوغاني amúlé o máa ní ọya mẹ́àkóyata torúká mọ́tọ́ tó ló bẹ̀lẹ̀ tòwúyó ẹni dúkì ma oyin ma bọ̀kọ́ alùyéyú conference ní ma yá jẹ́rẹ́ conference ní ma yọmọ ma òjìyú ṣe pakúṣáká ẹ̀ọ̀tọ̀lá kùmà ní àkùmà kà ọ̀làdókùmà lùtàṣẹ̀ tọ́gà ní ó yẹ

wala tadharunna wadan wala suwa'a o de ku ma wada yi wada o ma do do le ene do ki na un ene du na wa kere bopo wada nde me na kere de wada wala suwa'a o de kuma ma do suwa'a yi me ko na wala wala yagusa o de kuma ma ya yagusa me ko na un wa ya'uqa wa nasra ode egwu ma adụ akị n'ihi ya ụkọị mee aṅụkọ na nwunye gị nasara ode egwu ma adụ akị n'ihi nasara anyị mee aṅụkọ na nwunye amụ dịma ụdịma le ụmụ matako ya re kene nenene me gwọnyụ degide ikpa aka me na achịcha olu n'abalị tutu gbe kuma achịcha olu a na mụ dọ gị gide oyi ya mịarị a na-emi tụrụ amụ degide ịba ma anyị n'ihi o de kuma ado agini wada gide wada eh ibo behe o be kuma ado agini de o metal jendeli abehe o amanu dile o de he o je o kabadia amanu dile o ma ti sulu ngodo do wa amma suwa o de kuma ado ki suwa fo ebo lopu ele

turu kuma haɗu kwana kuma haɗu wani amma yana ke jibin gadon haka doro olile iyo gaba daya a manayin a ma yi adokwa a ma yi akeyi a ma yi oko a ma gbaje ọgbọdun ma kwa kuchaka a ma kwayo a manayin ije na kitinin o ya na iye mane to oge lele ele to gogo kobo de ma no de omo o de ma ma ro akomi lolo ọdọọdọ ohun ma ṣiṣò lòun yìí ẹ̀rì tọ́wọ́kò dògómù dẹ̀ ògbẹ́ta ọdọ̀gómù tẹ́kẹ́ iná ọ̀dà àkìtẹ̀tẹ̀ dágọ̀mọ́ tágbàdó ma a lòun ẹ̀rì tọ́wọ́kò ẹ̀lẹ́tọ́ òkè yìí ma ló dé ma gbàdọ́ àkẹjà mù ìdánmọ́ kù máa ṣe ọdọ́ ọdọ́ ẹni tó ọ̀dọ̀ bí tó kílìkàtà dánmọ́ kù máa ṣe abánilẹ́ ẹni títà hàn a máa na yí ẹná àbẹ́dọ́mọ́ kà máa ti márùn láwọn ti àjín ẹni táǹgwá a máa nọ̀gà nìdọ́mọ́ kà máa ti ọdọ́ ọdọ́ àkójí ohun máa ti jùlù wọn ọdọ́ ohun tọ̀gà nìyí ẹlúgbó tọ̀gà nílẹ̀dọ́mọ́ a máa ní ilẹ̀dọ́mọ́ ohun ma ṣe ọdọ ọdọ tọ́gẹ́lẹ̀ àmúdí ọgọ́kà lé wọ́lá yẹ̀gúsà máa kí yẹ̀gúsà bá yọ àmì ọmọ àdọ́ yẹ̀gúsà ní wọ́lá òkè wọ́lá ànẹ̀ wọ́lá ẹ̀jàmù wọ́lá ọ̀gàní wọ́lá òmìnolo wọ́lá òkílíkàtà ọgẹ́nẹ̀lẹ́ wọ́lá yẹ̀gúsà wọ́ Hmm. tudene du me ma do giye goza i mamda ma do lo mamda me ma do ke jam ma me ma do akajuru ma me ma do akoguja do amu de oge ma ki jenya da ke ho lewa be ki ke ke ni mi ama o de ku ma ko loju ngire chu de ihe o ma ko loju ngire ma ihe o ma ya chile o o le ma wunyi ma ati solunu ma oye ni ṣe máa ní wáàjí ikọ̀ máa ṣe wá inúhù ọ̀láìkẹ́ aka ìwá abúlábínà bá ṣe ni haɗe asunamun kánà tó bẹ̀rẹ̀ sí zẹ́mẹ̀ nínú àmọ́ òdí gida ìtò dì kùmà sáàrẹ̀ ẹgbàzámẹ̀ ni a níbi núhù dẹ̀ ẹgbàzámẹ̀ ni a níbi núhù ó dé gida ohun màṣá ṣiṣẹ́ lọ ohun màṣá ara to wọ́n yìí tó tó dálẹ̀ máa kú yípọ̀ la máa mú ní mọ́dàdú máa yẹn dókẹ́ dọ́nù regret ene duka dukiyo gbaduka menya chi ene nekechi ahele ame a hele ame ame ame ame mola idu aka ma chido lu amudi gere daka ene gina iko ene gina ngeje ene ene mekwa duruku ma chi duruka ne genyu edala arziki ushi ukuma eanyo mm ushi e ama ama ama ama ana anyo ama ko ana ledu ma na cho dodo ana tu mi na chi ko wala le ledu na cho dodo usi ko ana pa be ko mani hola na yo ko ambe wu ya kure ke jura buta du ya lule be wu ke ma, ma ke mu dunguma ama te anyi ko ma ya e ma chi labia ma robe yo lama enge biene biene ki bo wu ma tin lere e ole ma chi ambe wu ke yuruma ma yo ma chi labia ma da bi wi peliko to abo wu yo gire ma moda du ma ene du ke ga gine ya le binu ba amma mal kama ko yi fara amma shine sai ta kama te gina su ko le bana bin wa qad adallu kathira wa qad adallu kathiran wa la tazidi adh-dhalimina illa dalala wa qad adallu kathira amuni nana nana nana mamma kula mama mune kute kula amune gidi le gbazamina le binu ma mana lukanu ma se nana àmá tó dọ́ọ̀lá gẹ́gẹ́ yẹba bi kí a lè bá níbi nù húdẹ ọjọ́ ka níbi ki ọjọ́ kìdọ́kọ̀ ń kìdó pé hẹ́wọ̀ ibá máa ní àmúnẹ̀kì nẹ́bà má lè lè wọ́n ọ̀pọ̀ méjì a wọ́rọ̀ ma bá màmúlá tàbálì wà látẹ̀ sí ilá dọ̀lálá ina wudu ki akuto nga me na alachi ena alachi matu ba ni ba ila ya na lanyo ba nya mu de kekele ka gba kego ke kini du chohu e du chohu pe ba e ka ige de bo hun yon e won bi ya o gele nge de un e de un gbo we yu bi e pa ko mu do do di eyu bi e mm illa dalala amena alaji ina unduki abu tawmani shede ila oyin abu tawma na'am mimma qati'atihim ughwikum fa udkhilu nara فأدخلوا نارا فلم يجدوا, من فلم يجدوا لهم من دون الله أنصارا mimma khati'atihim to da dure ma gidai kuma tai ta chalajin to da bo Allah ta'ala abi na za bo amma ya shu iya kuma Allah yanihi nuhu ina atanano ila qaumi an anzirkum haka nuhu ya shabura wa dogba an ya azaba taka da azaba ma ode ma ya ce an yi junu amma dogba taka wala ma nya ka ma dogba ta mama gbogen taka da azaba to wajire ya ce mama agbo ni Allah yan mimma fati ati ab mama na guda ba kuma ma won le bonu gani o gore ko ajengo mi mumma ko ajengo mi mumma ko halibi nu ali salatu wassalam in wa shadu ya ojo wa ye bun yo e wamda kun ci to ba nga ci to ba hakun amda Allah bu gere chama bo waji be shinu ojo abun ati to ojo ati to eh numbu

anajegute anake alukewali nga nabi nuhu alayhi salam ijan yo yo wo ko ha yo na dusiki o yo wo ko wo ko ha ake yo ke do ko si nga nabi nuhu sini abi sini oli o hidara pana ke yo li pana yo li pataka yo oli le sini ko ma to du de gbele dan eh de gbalen olilẹ́kì apana eléyìí inú ya ikú ní ya ikú tẹ́nì àmúlé pátákà pátákà alẹ́ jí ni kó jìmọ́lama jìmọ́lama jìmọ́lama iye ọ̀gẹ̀dẹ̀ ìgbódó iye akọlẹ̀ ìmé ìgbódó ìwòjì iye ìmé ìgbódó iye ìmé ìgbódó ìwòjì yẹlẹ̀ kó mayọ́lama mọ́lẹ́mẹ́ ọgọ́lẹ̀ ìdẹ́gẹ́ kólé mayọ́lama olùjẹ pátákà ibùgẹ̀dẹ̀ àti ibùgẹ̀ ayáda bí òjì ní ibùjì ibùgẹ̀ ya gwu ya alọ ya alọ ya alọ ya adụchi kwu yi abụ mmanwụ akara bụ ọma ihe nụrụ ẹ̀rọ dị kátìkà gị bìgì n'ohu tààtùwà ji n'ohu ọmọdé àti kápítà ya ẹn sára n'ohu na jára báadà nka na nàzàrọ̀ ẹwọ bìgì n'ohu tààtùwà sí ìyìn abáyọ̀ ètò àjù na ọbẹ̀ ya gẹ́ ya àmẹ́gbọ́ àjù ngọ́jọ́ mẹ́bí n'ina. mama kanya kida wala mai kapta nga acha abajo ini mayo mo ayo no wala kolo amabo e down ye nyo meki ame ya ya nemeki kapta le daga chi abi o abi kapta unji pa ti o ko nfa Allah tabaraka wa ta'ala inhi we mo ko dugo e fe mu da to yumi wala tuqatibni fil ladina zalamu abedu kuma jalaki nal ku nganya li pamele ngam da chini li pamele o na geru mi juba ba keon kola ngo ngo o yo abe li pama o yo etu ni ni moko da tu yaji ki we moko da tu yaji amal ku ali ka je o kolu le yeto o yo omi ke ta lo yi o yo aji tu e ke ta lo eh bodu kuma di ma imani ku e pa ku jaka abule ngeye ma kuma daba yi oko yi nga a ní alẹ́ a ìkó tẹ́ yóò má dùn pàkúṣaká àmẹ́ àmẹ́ àbàkwami mẹ́dáká lóhùn ìyá ìdá mẹ́hùn ọjọ́ àkáyájí ọkọ̀ tó lóká ló ọkọ̀ gẹ̀dẹ́ kì wáyé ábí àdága nẹ̀gẹ̀dá gbogbo mú ilẹ̀ ẹni mú dábà ìmú èdù mánì ẹni mú dábà ìmú èdù mánì ẹni mú dábà ìmú èdù mánì màmú dábà yí ọkọ̀ yọmẹ ọkọ ní ọmọdún mú dábà yọ ọkọ̀ àdẹ́tẹ́ ajẹ́ ìgbàlẹ́mẹ̀ mẹ́nu ọkọ̀ ìgbẹ̀rẹ̀ àjọ kí àkàjá ha kó bí i ya mẹ́jẹ ẹ̀lẹ́yẹ ọkọ̀ àbá ya mẹ́jẹ ẹ̀lẹ́yẹ orí àkúnmẹ̀kọ́ yóò nke mú ìpọ́ ó ma yí ọkọ̀ mọ́ alébìlú ẹ̀ ní ìdọ̀ àmàkẹ́yà ọlọ́mọgbọ́ alùkàdá

ka ní ejú tìyàn rẹ̀ wú na ọkọ̀ dóò tánì alọ́ abájọ́ yìí ẹ̀má tánì náà na rí ẹ̀ngá mọ̀ mẹ́lẹ̀ kẹsẹ̀ ayé lọ ẹ̀tẹ́nà àbẹ̀kẹ́ tánì ẹni ẹni àmẹ́hùn mẹ́ẹ̀lú ẹ̀hùn mẹ́lú lẹ́bà ohun anẹ́dù halaka ọmọ níbi adama yìí ẹ̀ta ẹ̀lẹ́ ohun anyaka wọn rí èyí kì bọ̀bọ̀ mẹ́kẹlẹ̀ wọn rí wọ́n ayé ẹgbẹ́ ẹ̀dùn tí ọ̀pá ló níbi ní oyé kàkà máa gbígbọ́dá tírùkùn ayé wà ẹ̀ta ọ̀nà kan wọ̀n mọ́mọ́lá kejì gẹ́bọ̀bọ̀ ń wẹ̀rẹ̀ mọ́mọ́lá kú ìbílẹ̀ lù kàwọn àti ní ọ̀nùhù wọ́kẹ́ kàwọn ìbílẹ̀ ìbílẹ̀ ẹ̀wọ̀n mọ́dọ́mọ̀ wọ́kẹ́ kàwọn láti ní èyí kẹ máa tí

ẹni pàmẹ́lú ẹbẹ̀ rẹ̀ yọnu ẹni mútẹ́lá ẹ̀ádọ́yọ pàmù yìí ẹni oye ẹ̀ádọ́yọ jẹ̀káka ìjẹ̀káka kẹ́ẹ̀dẹ́gẹ̀ átẹ́nìyàn átẹ́nìkẹ́ àṣọ̀pàtàmí abẹ́ni alẹ́gẹ̀ àwọn mìpí òyìnbí abẹ́ni ẹni alẹ́gẹ̀ àwọn mìpí òyìnbí hamna alẹ́kùn náà múdáná náà olóyìn èdè òun ẹmọ́ gẹ́lẹ̀ ọ̀tọ́gbọ́ máa níbi yẹ mọ́nà lè ní elugo to ihe na-ekeji eneduko nge ahụ dị na nwe kwụji kwele onwe moga ahịlọ tele al'irsu wal hasan ile keji nke anya ọba edo nwa ọbọgị ile keji nke aja nga alheri edo nwa ile keji nke akodu enyo eyi إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب yéni ó ní ṣàkà náà tọ̀ ayáléjì adìyẹ̀ká agbèkúránì àti kọ́lọ̀ ọjọ́ àti ewu agbúgbà kọ́lọ̀ ìdúkẹ̀ àti èyí ọ̀ládáwọn máa kọ́ máa bá àìlọ́ọ̀yà ẹ̀yàmúkó gúúsù òdúnwọ́jọ́ ọgẹ́nẹ̀kún náà kì á tukọ́lọ̀ igi kẹmáà ń fẹ́rẹ̀ bí yìí rẹ̀ ní ọgẹ́lẹ́

<laughs> onye ijeja hmm. na ohoro ebe onye aka o na aja na onye eja na onye omeyida na eometada onye omelu ebunyo chaka chineke achụ ezigbo kọlọ steeti enye ya bunye ogele nye ome e onye bunye ọdagụ ijecha na ohoro ebe onye ga aka o hmm. abịa gị na igbo emotola ee wetara ya o

ee anẹrẹdà anyị aka ele nwunu kerele ma mere onye ga anẹrẹdà ya nwa e, e, e, agwụma nele oge ele abeghibe ke na oketelele ka mee ihe oyi ena elumoto abele na ka enye alụmoto yi maka ihe ehi na ike dogbo ele ayịlụ aka eche ayịlụ aka eche yi amụ na ebe obodo mọ ịja kacha ahụ enyo onye nnedo oho ààrẹ ẹ̀yọ̀kẹ́ nẹ́kẹ̀ bíbẹ̀bẹ̀ yọ̀kẹ̀ lọ máa pa mẹ́mẹ̀ òye ń ẹ̀yọ̀kẹ́ yé owó ibẹ̀ nẹ́kà yọ̀kẹ̀ dé pa mẹ́mẹ̀ ẹkọ́lẹ̀ àṣàkà tónú tó mú ẹ̀ àdúmù òun tó dáálẹ̀ àìlọ ẹ̀wọ̀n méjì ẹlẹ́kùn ẹkọ́ mú mi jù ápọ́ mú mi tọ̀rọ̀ lọ́yẹ̀ lè ga kẹ́ni ilẹ̀ wọn kọ́nà rẹ̀ wẹ́dù ọkọ, ọkọ̀ wẹ́dù hálú ẹ̀ ìṣàmà kú ẹjẹ́ tájọ ọ̀dà máa wẹ́dù ọkọ ọgẹ́lẹ́ máa ní ìdílé òdò òkú ọkọ̀ wọn máa yí ọkọ̀ má wọn máa ló máa yọ̀dọ́ àmá àmà kẹjà ló mi ni yọ oge gede enu lika ma anadu anadu konye eche aje na lule lo aje da gohuru ma amamal ja lule lo Allah ta'ala inni wa qala irkabu fiha bismillahi majriha wa mursaha inna rabbi laghafurur Allah ta'ala inni mete gugume mete gugume lo

tudala yake ne kaki bismillah bismillah bismillah bismillah e ka bi jene bismillah bismillah bismillah bismillah bismillah e ka bi jene rule bismillah e ka bi moy bure ti mo e bismillah le ngene do go yi un ngene do ti ji ti un ngene do rule un ngene do bi bure ti mo bismillah bismillah bismillah ngi e jene

abuja níbi nuhu kìsàtẹ̀kẹ́ ma lè àmá àmá káàkiri bá ipò malaria ọ̀nà kìlì pa ma ohun àyà gbọ́ ìjọba àbájọ rẹ̀ pẹ̀lẹ́mí èyí dúró lọ́wọ́ mi ní láì àǹsára tó dáàdù rí màbá ma jẹ́ omi iná ló ma lé omi omi lẹ́lẹ́bá na omi ma ó omi lọ omi náà yálè náà bí ولم يجدوا له من دون الله أنصارا ما لناتكم من الولي يا الله وقال نوح وقال نوح رب لا تدم على الأرض من الكافرين ديارا وقال نوح نعرف نوح جيني تدوى ينو يعبو مما تقبلني لا تذر على الأرض من الكافرين ديارا هو جو اتنو توجاني منا akaviri minel kaviri na dayara onye duge tunya kaviri ojo zoro tunya na ni okolodugu ma kanu kwa kaviri ojo kwalo tro yo ya kawa gini hi en ya la yu'mina bi qawmika ila man qad amana ene ọba ba woro wen tudale egbeju yin ogele ngojo ya yeto oyo eh, mama woro mama ba chaba kwa gan okolodugu kaviri de ojo halaka halaka ma kaviri boya ya ta ba yoyi innaka in tazaruhum innaka in tazaruhum yudillu ibadaka wa yalidu ولا يلدوا إلا فاجرا كفارا إنك إن تذرهم أوجو يكون ما جوجاني ẹ̀yẹ́n àlèláfíà kẹ́mẹ̀ ẹ̀kọ́nà bí yìí yà ní àbẹ̀ àkínẹ́yẹ́ yìí yìí àlónà ẹ̀ta ànóyìmí ẹ̀tàmà ànóyìmí ẹ̀ṣàkà tó máa náà yọ yubilu ibadaka amadu ya makula wala yalidu ila fajiran kafara oyo ma bi o madu no madu ma bi jo ma fajir lebi si ma bi kafara o kafiri fajiri o ma o ma migbo o ma gwiweje o ma ko ya lelite ta ni jen ọmọ gele ma bi o ma ti pijiniki o ma kẹfàárà àmọ́ ma, máa náà gbòdì á àmọ́mọ́gẹ́lẹ́ máa náà bí tọ́dálọ ọjọ́ gbogbo kójípàmà fínìtì pàmà ní gẹ́gẹ́gẹ́ aláwọ̀ tàbára káwọ́ta aláyẹni ọya Ọ ọ̀nà pọ́pọ̀ omi bá ọgọ́kù mẹ́màgí ìnàríkà kùmá ìyapa kùmá láàrin omi ẹ̀là máa ń pà àbúrú yálù ìnà gẹ́gẹ́lẹ́ onye awa na-emeyi nga la tabaraka wa taala ka mala ko kuma no dumi kuma abi taki awa na wili wili wili ye ni go onu go go pa tapo gidalu ni memuchi tapo mi oru ko lo memuchi omi won jo le epi taki won wa na gelo onu go go ngi kuma abi le memuchi memu wo kwa la re le onu go go mi opara ale aji ni wafi weke no mi ba e un duke ka do talu mi gba le ba won ti awa gelo opara aro alu torí gbùrù omi ìṣẹ̀kọ́ ìṣẹ̀kọ́ ìhapá oyó àtúnmẹ̀ mọ́nà omi ìbìdórí kí wọ́n ní àbùmámá omi tó fà ní rẹ̀ aláwọ̀ tàbárí kàwọ́ta rẹ̀ ya ó omi dúkì déhù ẹ̀bá tọ́nà ánì ánì omi dúkì àdéhù ẹ̀ ọya kí ni tọ́nà kí wọ́n dùkù omi náà pé ànì kó omi na abomisha na egbe gida ba adabi nuhu ihe ọkọ mfa gida gita ji ya kijuru turobi aji na ena agalu ka anya lipa bụ eyi ee ena agalu ka anya lipa bụ eyi amna shaka ji nila abudu kpama ba ẹwọn e, kanru ẹkanru e, tuwa ẹwọn e, gbọkọ buwa oyi magano adabi nuhu wu ẹdọ yẹ jẹun abẹdọ ma yẹ jẹun ni ya lomi gida ike awa ne tsotsotsotsotsotsotsotsotsotsotso ya xɔlɔ kokolo ya ŋu ye ɔyɔ okolo ya mi ŋun ya mi ya ala ya mi ahali mi ìdí abo mi o ɔyɔ abu abi wala gidai kayin Allah tabaraka wa ta'ala yin nuhu we kolaba na ire omme ngede yugo bi ago yi obi ka ku ekelu ngede yugo bi ago me nuhu inni aiduka an takuna min al-jahilin eji benu turukera ngo kologa ne gidai tumbi bi lero innahu laysa min ahlika omme ngede mu da da abuwa

ye baba taawi ila jabalin wa ali o ina kanyi oju o mu ngalo ya simu ni minal lima. o yam ta oju o ba o mi eni ki mo oju o ne ti mo mi da ju o yi ye no mami alkum yawana akum yawana ku bi yawana ni rei la asma min am al yawma min amri la illa man rahima ma je ne ko jole ji mo mi ni ba ne ki aja ni ne ne ki awu tani ni do mo ye baba o ya lewe ngoja ajini nuru akaka elu ede yigubi agoma emaka ni ki hun gun ga jehuma yoyo eba mi gimana oyo eba mi a'udhu bika an as'aluka ma laysa li bi ilm wa illa taghfir li wa tarhamni aku min al khasirin oyo ma je ba mi ke ba mi gelu yi momini ebi o ma ye mi kola le jopo ni o ma gidi ha ma pado oyo eba mi mana oyo eba mi mana daga ni bidu ngodi ologu tako na kini ihbit bi salamin minna wa barakatin alayka alu ke de yimu mi o ba wa taka ya ka je duwa yo hmm. ke da o me ya je ngeje ne o me ju poni ju ngbo le en taka awon ya de punishment ngo me kwada ga buru wo me se nge buru me ga je ngeje ne be ku ya ni ga je ne o me ma gbo la nu we gbo ke we mu da nga a me onye kpọla ya m datụ nduruda yorula mgbonye nwa ebi anya ka nkwa taka webite nwada onye taka wee nwụ m dene ma ome nwe edenechi ma mụ iwu m duwa ma meji ojo eje alọ yọm agwọ bi na onye tako mu nera ne talali alkalau tabaraka wa ta'ala yanihi amena alaji ma ma ne na tukuni take na alaji gire na tukuni ina alaji gire yana tukuni talali ki take mu ke dane wewe mweja ka mweja ka mungu ali atanga yabu ngoko mele miti munu ngaji yomo ọjọ́ àgìní ìbítibítà núhù àkúrò ọ̀lẹ́mẹ̀ àbáyẹ́mẹ̀ oya ìmádàálẹ̀ ni wọ́n ọkọ̀ bá ó yájí ma máa ọkụ etu ji anyị na ama ọmụma mate wee kugbo ya ịla ya ala memanị gị ọmọ ka ịmụ gị mm, bismillah i breki anyị ma mụ felu ịja ka n'aka gbọọ na breki nwa jikọrọ gị ọgọle nwa ọkọ ma to ya taa ta ala lee ama abe m na chi na ogwu kecha asịrị asịrị ihe ihi bi ụtọ na ya na ekwe ọkọ bụ ọbara ka aka aboki do da ko lo ba o yo la gide ke katinyo ba we pa ma ngama mu ama albaraka le ngode pa ma ba yo lo ko du me akona me Allahu akbar ile ko yo ngani binu alayhi salam ile tama abun ojo ya ma halaka iye omi gide ilo unyi du gide he o okoma anore ma e ma du gide o ojo jeun mukusa, mukusa yin omi tako yo jeun mi leda tẹ̀tọ̀dálẹ̀ gbọ́dọ̀ máa tún yẹ gbìtì lẹ́mà kọ́ yomi alkọ́ yóò lè pa bókèrè yìí alẹ́ fìdí ohun aláwọ̀ tó bára kàwọ́ tààlà ohun ìyàwó lè pa àmì ọdún òun نعم رب اغفر لي ولوالدي رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات

waliman dakala baiti ya mu'mina ene du kimuda ba unyi mi gidei kishene kidi imani kumi ojo elo ejumu mi bayni e ba kumi gidei allo kani binu ba la anabi sallallahu alaihi wasallam ayni law rahima allah min qaumi nuh ahada imani ne ko jo ha ya ni binu huba la rahima mar'atan unu turu ọlọ́nà bilẹ́lẹ́ ìṣọ̀lẹ̀ yíwọ́mí kọjọ́ máa ṣe yíwọ́mí ìlẹ̀gámdà ma kọkọjá káàkiri nínú bilẹ́lẹ́ ọjọ́ máa ṣe yíwọ́mí wọlé lẹ mara àti lẹ máa abi omi líkomi kí ni gbọ́gbátàbà lè bá hamẹ̀lẹ́ ti wálẹ̀ dà ha táàkì mọ́ máa ń rú múùbì tó máa fẹ́ ìdẹ́tì lè jẹ́bà abomi wọ́n ṣe ní tẹ̀wù tegu táàkì mú tẹ̀wù onígbòǹgbò mú tẹ̀wù ojú wo ìpá àwòjú wo àtẹ pẹ̀lẹ́ máa abomi ŋo deke le komi ŋo ya tɛ oju wo sɔ dɛ bihi man kiba ha imo ma ŋo munu wo yi kan ka tɛ imo ma tuku bi ye o mi gɛ dɛ aŋo ali koko da aŋo ma ŋo bi ma na o ɔju abo ma tiki ke komi ke ɔmo ma ŋo du imo ma du mudu wɔ imudu wo yi ka fɔlɛ ma bɛlɛ ka alima a man kiba ha abomi ŋo deke na donugunugu na wa tɛ yalo na wa tɛ alo komi o yi kan ŋo ye. وضعت ولدها على رأسها إمام مادو إمام دمو ينغتين فلما بلغ الماء رأسها abi mo noji mo maundu boju omi ngocha omi monugo ngundu alo ngumi li anya kere bugo ma bu ko ma de oju yi rafa'at ma ma o ṣàkàtí omi adule kọmọ àtìdẹ́ ìkí mú nìkiri wọ́la rahim allahu minhum ahada da rahima ahadihi mara mata kọjú ó kí a lè inú yẹn nẹ́kàbá inú bìlẹ̀ ìkìtì ọjọ́ máa lè jí mú nínú ní àmá bàjá bá ìpáyọ́ ni ọjọ́ mọ̀ gẹ̀nẹ̀ lórí yàtúnú bìlẹ̀ ìtọ̀gbọ́dún máa lẹ́pa kó ṣaká àmà lẹ́pa kó ńlá tabaraka wa ta'ala ń jẹ́ mú mi dìde ìkó hmm, tó dáálẹ̀ yẹn ni rọ́bì ìfòfirili ó ọjọ́ òun dún mi amúlẹ̀yìn ló mi mọ̀nà wọ́n lè wá atami kpayemi emuluhi ma ọdụ gbanwụ mmadụ enwuchere dagi achadụ anata mkpanyị kpanyị n'ihe ata mkpanyị nwụ ma dịghị abụkụ ma dị ime anyị ka ọjọọ take abewu gbọgbọwa ji echubi egbe ka abewu dị echubi egbe takwa yọdụ nkwa na yi abọ yọdụ nkwa na yi ki acha na wazi to abi achadụ aba ji ole ti yari ya ata mkpanyị nwụ ke hụmanyi abebọ enyi ata mkpanyị nwụ gị ka ịcha mụ kwọ nwụ ke hụma bi nwụ biki jaba ko ma on shadwa ma dum wali man dakhala baytiya mu'mina ana duki daba yin yimi gidai kidai abuki di imani ta kuma daba wali lil mu'minina wali mu'minati mayu ebedu kuma di imani ko ya be ama ba kwa bi bukalele abi akini ama ba kwa bi wala tẹ̀síri gọ́ọ̀límí náà ìlà tẹbára abúkùnmà sàmẹ́nà aláṣí inú ẹ̀bùtọ́ dúkùnmà ní ilẹ̀ ìlà tẹbára bẹ̀kẹ́ halaka mányú òhù hasaran wa dimaran wa halaka òhù mányá halaka ẹn kété kama káfìrà ní ilẹ̀ ìdẹ̀ to alhamdulillah yígirẹ́ imọ́ adú òyí sọ́rọ̀tù núhù alayhi salam insha Allah anya daba tibi suratul jinnu sura yake ya culuka yan gidulogo a malijannu oh. to ini ne ka homa homa ta abajo ire bayani ni waka yadu yana do ya kiwo bayani a ah, ino ìnà olùkà kàmàṣà gbọ́ ìgbélélúgbò ẹnẹ́kà omi lẹ́kì lọ́yìn

وملن يلول كابال له قال ان دو قال الله ان واهلك الا من قد سبق عليه القول من الامر ìmáṣà bó kùmà dé ọkọ̀ ẹ̀rẹ̀ níbà iná bódó kùmà kùn yan kọjọ́ kàdánmọ̀ yẹn ẹni ẹdóhùn ṣùgbọ́n kalamu hamid ṣẹlẹ̀ láyé láyé láti àṣírò àkùnrin aláwọ̀ ẹgbẹ́ ìsìlámù alùsùlùmí masu láti rí kọlu musulmi wọn lẹ́mọ̀ àdá àdín ní ibrahim sàrámà bá Thank you. Ọjọ́ mọ́dé ọgọ́ ilé gẹ́gẹ́ ayá ìgbẹ̀rẹ̀ àti ìwọ̀n àwọn àti ìgbẹ̀rẹ̀